الحمد لله رب العالمين Thank you. Gracias. وينهون كمثل ريح فيها صر أصابت حرف قوم ظلموا أصابت حرف قوم وما ظلمهم الله ولا

حمده وشكره وعنه إنه هو الجعل لله رب العالمين أَنْتَ قَطَعُهَا túbọ̀ nípa ìgbẹ́rùn gbọ́rí wọn sófin ọlọ́run nípa ìtayọ àlá wọn sófin ọlọ́run ìpakúpa tí wọ́n pa àwọn àmì ọlọ́run ọlọ́run sàlàyé ọ̀pọ̀ wa lẹ́yìn náà ń gbọ́ ọ́rọ́ láyé ìṣòro bàbá nínú àti ìlú ìjà àbẹ̀wò ìlú ìlànà ọ̀rọ̀. قائما يتلون آيات الله آناء الليل وهم يسجدون قل وعلموا أرحم كتابهم ليسوا سواء مهربا بنا ولم تمكنا من أهل الكتاب أمة قائمة من أهل الكتاب أمة قائمة إنهم شوية يقولون وزينين شوية يقولون tí wọ́n bẹ̀rù ọlọ́run gbogbo àwọn ìwà pàṣípàá rẹ̀ àwọn àrùn tó ta òfin ọlọ́run ọ̀rọ̀ sí lè fi yẹ kúrú náà lára kìlú láàbì láàbì. wàlúùyá ìmúhùn kódà wà máa kí wọn wà máa kó gbalẹ̀ ọlọ́run àwọn àpá nínú àwọn wọ̀nyí làwọn ẹni ẹ̀sà nínú àwọn àlòkè sáà bí àkùbọ́ ìlú sẹ́ẹ̀ bí asad ọ̀rọ̀ bí ìsàáyà lábàá. ọ̀nà sáyà bí mùsáyé fóònù sáyà àwọn yìí mú wọn kódà àwọn yìí padà bá gíláàmù àwọn yìí mú ojú àwọn tó kú láì ní kúrú sàrà من أهل الكتاب أمة يتلون آيات الله wọn náà ti mú dáadáa tòótòó wọn ti ka òjò ọlọ́run wọn bẹ̀rù ọlọ́run yóò fi wọn ní láti wọn ti mú yọrù ní láti ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك

واليوم الآخر وأنت بكل مرة بين لن يكون أمثل تاريخ fáwọn ọjọ́ bọ̀ọ̀rọ̀ àwọn ọdún bọ̀ọ̀rọ̀ kẹ́rẹ́ tó mú yìí ká rẹ̀ ọlọ́run ti gbé yìí dé wá fún wa gbogbo eléyìí ní ọlọ́run jẹ́ ìyá náà. ilé ìkẹ́mẹ́ ti ndụ wọn ní ọ̀rọ̀ wọ̀nyẹ́ mú níbi ìmọ̀ ẹ̀rọ mú wọn máa pàṣẹ dáadáa bẹ̀rẹ̀ lórí ìtọ̀ọ̀sí àwọn náà máa pàṣẹ rẹ̀ fáwọn èèyàn wọn wọn ò ríra ìtọ̀ọ̀sí kátùmọ̀lẹ́ ti ṣe gbogbo àwọn ilé àwọn náà rẹ̀ wọ́n yẹ mú hárùn-ún àìmúrúnlọ́rùn àwọn ìwà tí ó dáa tí ń bá ìyàn lẹ́sìnlẹ̀ àwọn ìwà tí ó dáa tí ń bá ìyàn lówàjú àwọn ìwà tí ó dáa tí ń bá ìyàn lọ́mọ àlúwàjú jẹ́ àwọn náà káàkù báwọn mùsùlùmí ṣe ń takò àwọn ọkọ wọ̀nyẹn àwọn náà takò sàgbọ́n ẹ̀sọ́ tó kún ní ìmúkọ́ ẹ̀rọ àwọn ìmọ̀ ìmú ó kúrú jẹ́ ìmú náà تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله àwọn fún ìmẹ́tẹ̀ẹ̀ta yẹ tọ́rọ ìròyìn àwọn àkùnrin òkúrò ìbẹ̀ lára àwọn náà kódà wọ́n ti ká nínú ẹ̀sí ìwọ̀sàn ìwọ̀n àwọn kí wọ́n ṣiṣẹ́ rẹ̀ fáwọn èèyàn tó lè kún lékún lórí tó mú ìjẹ́nu ìlú nìkan wọ́n ní mẹ́rin wọn iṣẹ́ rí fún bẹ́ẹ̀ lọ́wọ́ wọn wọn a máa lé ra wọn lẹ́ni láti kópa níbi iṣẹ́ dáadáa wà fún náà ìjẹun náà kọ́ wà fún náà ìjẹun náà kọ́ lu àwọn nípa àwọn ẹni bẹ́ẹ̀. nínú àwọn ẹni ilé wọn wà báwo mùsùlùmí ti ń jẹ́ ní làwọn náà ń jẹ́ ní ire torí ìyè ilé tó sọ mùsùlùmí jẹ́ ní náà ní ìbẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ wọn náà onígun wọn ìbẹ̀ mẹ́tì wọn àwọn náà bí wọn àwọn wọ̀nyí wọn pàtàkì láàrín ni wọ́n fi nínú àwọn ìkàbá ìlara tí ó tó bá láti àwọn náà nínú gba ìsìláàmù lé wọ́n yí pé tí ó ṣe ọlọ́run fún wa ní òfin tọ́lọ́run fi rán òun kò yàtọ̀ fún tọ́lọ́run fi rán ẹ̀sìn tí wọ́n náà tí wọ́n eléyìí ọ̀rọ̀ ọlọ́run láti gba ìsìláàmù tó bá wá rí bẹ́ẹ̀ irú sọ̀lá irú dáadáa tí ń bẹ lára mùsùlùmí ń bẹ lára tí wọ́n náà lọ́lọ́run sọ wípé wà á من الصادقين وأولئك من وما يفعلوا من خير فلن يكفرون وما يفعلون وما يفعل من خير وإن تتكلم زادا وما يفعل من خير وإن تتكلم وجوره فلن يفعلوا حواقي أهل سنة فلن يفعلوا أهل نهي ولوله وجوره الكفر كي ينفعوا كذا kó mọ́ fún nínú ọ̀rọ̀ rẹ̀ kó pè ní wọn làgbé olùkó fún so gbogbo dáadáa tí wọ́n ti àwọn ọlọ́run ò ní pọ̀ ní wọn lọ́wọ́ àárín wọn torí pé dáadáa tí wọ́n ṣe yẹn wọ́n ṣe lórí ẹ̀sìn àwọn ọlọ́run wọ́n fi tẹ̀lé lánàá òṣìṣẹ́ tọ́lá ọba ń fún wọn ní wọ́n lọ́ọ́ بالمتقين والله عليم بالمتقين olùwà ọmọ òun ẹni tó ní mùsùlùmọ nípa ẹni tó fi ń páyà rẹ̀ ọlọ́run ní nípa nípa tí ń bẹ̀rù ọlọ́run àlùmùjáde láti ń tẹ̀lé ṣùgbọ́n ó ní ẹ̀mí nípa ẹni tí ń bẹ̀rù rẹ̀ lọ́wọ́ ẹ tó bá ti ń bẹ̀rù ọlọ́run náà sí kò tán lọ́wọ́ náà ń bẹ̀ ẹ tí kì í mú fún ọlọ́run tí ń ta ìwà òfin ọlọ́run والله أعلم بمن اتقى ọlọ́run ló mọ̀ jù ẹni tó bẹ̀rù lò jù ẹni tó fáyà rẹ̀ jù ẹni tó pè jù ẹni tó kù sí ẹ̀mí tó ṣe pé ó ń fi lọ́run tó kò sí lọ́run tó ń fi ó ń kò ní ọlọ́run bá ń sọ lọ́run kò kò ní rẹ̀ mẹ́ tó ń kàwé ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run bá ń sọ lọ́run pa á láṣẹ nìyẹn ìṣe kí ń tẹ̀lá sí ọlọ́run torí àwọn tí wọ́n sọ wípé àá àmà ilé ilé sọ. Àwọn ìṣe ọ̀rọ̀ yẹn ni àṣírí inú ọ̀rẹ́, àṣírí inú òní, àṣírí inú ojú àyà tí ọ̀nà síta fún ìka. Ọlọ́run ló ń pa ìjùlọ. Torí pé ìrìn àjò ìgbèrò ló bá jìnà. Ìrìn àjò ìgbèrò ló kó jìnà yẹ́rẹ́ ìyíká ní mo máa ó jẹ ní ọlọ́run ní sọ́rọ̀ ó jẹ ní ọlọ́run ní wúwa ó jẹ ní ọlọ́run àwọn ìyẹn ló kàn ṣàfihàn sí ẹ̀kún wa ìrìn àjò tí jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní ìlú ìlú ìjìnà tó gbé ibi tó jìnà jù láyé náà lọ ibi tó jìnà jù láyé náà ọkọ̀ tí wọ́n lè dé bẹ́ẹ̀ ẹ̀rọ tí wọ́n lè dé bẹ́ẹ̀ wò. èyí bá tẹ̀ ní lè ṣe kí èkú láyé lọ́wọ́ ń tún lọ́gbọ̀n ọdún yóò sì lọ rí ní ìtúnú. má ti parí sùkúlù báyìí màá wá sẹ́ má ti wá kẹ́kọ̀ọ́ màá má lówó má ti lówó àwọn níyàwó má ti wá níyàwó má jẹun mẹ́ta má jẹun mẹ́ta ìtòlù ẹ̀kọ́ sọ̀rọ̀ ìtòlù ẹ̀kọ́ nìkan màá lọ sílé ìwò àtúnlọ́wọ́ nǹkan yóò rí láyéláyé tí èkú ẹ̀mí ó dín ìrìn àjò rẹ̀ láàrin ìṣòro. lóògùn ìpè ọlọ́run bá ló ní jùlọ kọ̀ọ̀kọ̀ lèmi nínú wọn àwọn báwọn ọmọ sẹ́yìn wọ́n ti ń bá àwọn ọmọ kádàrà tó ẹbí léwu kí ni mo rò ní ìsìn bàbá tí ọkọ ti ti ìpè òṣòro kì í rán màtúmà tí ìgbà tí ó tó kọrí nínú díẹ̀ tó máa ń kàgbà yẹ kọrí nínú tiẹ̀ fún àbí kọrí nínú tiẹ̀ ìyẹn ní ajẹmójú báwọn àgbẹ papọ̀ tí nílẹ̀ máa wá ní gbogbo ìgbà tí ò ti jákòó lára wa wọ́n ti àná wa ní àti òní kọrí nínú. tí o bá jẹ́ nínú èèyàn ló bá tún wà nínú tí ń lọ́sẹ̀ èèyàn tí nínú ẹ̀ kankan ló bá nínú kankan. ìrìnàjò ní ìrìnàjò ó jìnà tó fa ní débi ọ̀nà nínú ẹ̀mí tí ò ní mì ọ̀pọ̀lọ́ àárín lẹ́yìn olúwa wa wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ìpèsè rí ọlọ́run ní ìnìyàn lẹ́yìn ẹ̀kọ́rùn-ún lárùn-ún tó wọ́n ní ya ẹ̀rùn àmúwá ẹ̀rùn لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله أصحاب النار فيها خالدون مثل ما ينفقون في مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح أقامت حرث قوم ظلموا وقالت حرف قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون Olúwa wa ní dáúdájú àwọn kèfèrí àwọn tí wọn mọ ọlọ́run ọba lóòrùn kẹ́kọ́ tó àtàwọn táwọn ní kò tiẹ̀ sọlọ́run wọn tó ń bẹ ní àwọn kèfì rí àwọn gbà pé ọlọ́run bá ń bẹ àwọn ọlọ́run ní ẹ̀kọ́ káàkì àwọn kan yẹn àwọn kan wọn gbà pé ọlọ́run bá ti ń bẹ ti ń sin ọlọ́run mú ní ìbẹ̀rẹ̀ ọlọ́run làwọn náà tó ń bẹ́ẹ̀ làwọn kan bẹ láyà ṣàpèjú náà fi ojú lè rọ àwọn oṣù nígbà kan tọ́wọ́ oṣù ń bẹ. ìwà mìíràn lè gbé ta ń dá ní pánimíṣọ̀ ní ọ̀sọ̀lẹ̀ ìgbóhùn pánimíṣọ̀ ní abẹ́rẹ́fúnfẹ́ lẹ́tọ̀ ní ohun èèyàn lẹ́tọ̀ ní igi oko lẹ́tọ̀ ní ó dà ká ń dá lẹ́tọ̀ náà bóyá lẹ́tọ̀ ló dá lẹ́tọ̀. I am not from free thinkers. No man is free from thinking. No man is free from thinking. Kò sí ẹjọ́ náà dá lẹ́nu tí ò máa ronú. Ìdájọ́ mi fún fi ń ta ẹni kì í sọ̀rọ̀ bí. Ìmọ̀-ìṣe ajá lọ́bọ̀ nìyẹn àbí ká fọ ọbọ̀ ká fi ọ̀bọ̀ lájà. Ebi E P H I S T S àwọn tí wọ́n wọ́n mú sí ibi ọlọ́run tí wọ́n sàkó ibi ọlọ́run kéfé tí wọ́n kó pa sùhánù a ah, ọlọ́mọdé sọ wa ṣàtọ́nù ni ó gbà kọ́kọ́ bá mi ṣàtọ́nù àgbà olóńgbò àkọ́kọ́ láyé ẹni ẹ̀kọ́ ní ìgbé òun ló ń gbà fún ọlọ́run mi bẹ̀rẹ̀. ibi tó ń so ní pé gbà fún ànábì ádámà ní ìsìlám kọ́ bá àwọn ní ó sì ní nígbà fún kó wá gbà fún kó bá ti gbà fún gbà fún náà olómi ó gbà fọlọ́ bá mi ọlọ́run wá ọmọ ó wá ronú ronú ó kó onímọ̀ ó ní kó òun yòó dé gbà fọlọ́ bá mi irú àwọn ẹni là ń pè ní àlùmọ́ṣẹ́ wọn àwọn amóhùn sí ibẹ̀ ọlọ́run kèké ní gbogbo wọn láwọn tó ní àìmọ̀ àpòwà lòun wà láàá àwòrán nínú ọ̀rọ̀ ìṣẹ́yìn ààrẹ gbogbo owó ọmọ tí wọ́n ná òrọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n bí wọ́n ti rọ ọmọ kí wọ́n tó ti títà ìrìn ayé wọ́n láwọn ọmọ tí wọ́n ń bẹ nípò gíga wọ́n láwọn ọmọ tí wọ́n ń pàṣẹ láyé wọ́n láwọn ọmọ tí wọ́n gbogbo lé owó gbogbo ilé àtọwọ́ ọmọ tí wọ́n ní orí ọ̀rọ̀ wọn náà kẹta gbogbo orí ìyá ọmọ tó jáde yára káwọn akúwó ní wàá tètè káwọn làláwọ ọmọ tí wọ́n jẹ́ lọ́yà wọ́n bá wa ti fẹ́ ń di ẹjọ́ wa níwájú ọlọ́run aláwọ̀ ọmọ wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì wọ́n fọwọ́ lálẹ̀ níwájú ọlọ́run ní ọlọ́run kò lè ṣe ṣe fún wa lẹ́yìn ẹnìkan kọ́ wà náà ìjà ààbùn náà wọ́n tí ń takò fún ọlọ́run gbogbo ẹni tí ń gbógun ti òfin ọlọ́run ọmọ ẹ̀rọ lè lápò ní ìyá ọlọ́run tó jẹ ìyá rẹ̀ owó tó ní kò lè lápò lọ́jọ́ ọlọ́run nínú ìyá tó jẹ ìyá rẹ̀ wọ́n náà ìyá àpárùn náà ó ń fi tó sì fẹ́ fún ní owó àfọ̀nà investment méjèèjì ẹni bá tó mú ó ní agbára ìtẹ̀lé ayé lọ́wọ́ nínú táàbí ìdarí ayé òun owó. Tọ́lá sọ̀rọ̀ nípa owó, à ń sọ̀rọ̀ nípa dúkìá kéde kata ní ìjọba ìlú admail property wealth kéde táà ní oúnjẹ táà ní ìlànà nìkan lọ́wọ́ dúkìá generally nínú táà ní sáyé ni nínú ọ̀rọ̀ bá gbé tẹ̀lé ilé lórí òní dúkìá bẹ́ẹ̀ bá ju dúkìá lọ ìjọba náà ti orí ẹ̀tọ́ láàrin àwọn èèyàn ojú tí wọ́n fi mọ̀ ọ́ wò ó ní ojú ẹni tí ò ní wò ó. o le jẹ ní dúkìá tó ní ó lè jọ́mọ́ ó lè jẹ́ ní iṣẹ́ dúkìá ní bẹ́ẹ̀ náà lọ́mọ ní dúkìá lọ́mọ nínú táà ní ìdílé ayé lọ́mọ nínú táà ní ìdílé ayé ayé òun lọ́mọ wà bóbi ń bẹ tí ò

àbújárí ayé nínú ṣùgbọ́n àwọn ìṣẹ̀ṣẹ̀ ní bí wọ́n bá fún wọn ní tètè méjèèjì òwúrò mọ́ ọ̀rọ̀ tó di ayé náà ló mọ olówó olọ́mọ ayé náà ní gbogbo rẹ̀ ó padà parí báyìí nù gbogbo ọ̀tá bàbá sọ ni ìwọ tí ọlọ́run sáàánú tó láwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tọ́ wọ́n ṣe pọ̀ tó ẹni ní ká professor kankan tí wọ́n náà bá wọn pé owó bó bá yẹn tó bá ń sọ̀rọ̀ tó jẹ káàkiri àwọn ọmọ wa kó o ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wọn lọ́ọ̀ tó lójú ayé rẹ̀ lọ fáwọn ìgbà parẹ́ bí òun ti parẹ́ bẹ́ẹ̀ náà dùn lówó ní ìbá fi sọ pé àmì dùn lówó ọlọ́run yóò ní lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ yìí náà ní kó kú mọ́wó la àti tó kó kú mọ́wó la bó bá kú mọ́wó la kó lọ́dọ̀ tó kú lóko wọn mú ọ láti gbogbo lọ́wọ́ àná ń jìn bẹ́ẹ̀ ni owó náà nìyẹn yóò kàn lójú rẹ̀ yẹ́nyẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa wá sọ̀rọ̀ bó ti dọ̀mọ náà ní inú kó kú mọ́ ọ lójú àbí kó kú mọ́ ọ lójú nìkan náà máa fi ọ̀rọ̀ pé lílù wọ́n ní mọ́tì wọ́n ní wọ́n ní sọ̀rọ̀ ní wàkúrú kún kọ́ ìlú ìlànà tó rọrùn ó lè dún lè mọ́ọ̀lì gbogbo bímọ bímọ ẹ̀ńdí máa ń fún mi kíkú lè fi ìtàn pa lọ́sítà mi wọ́n bù náà wọ́n rẹ̀ ọ̀lẹ́ gbogbo lè ta nǹkan gbogbo lè da oró náà lè da oró láyé bí ò da oró wíwó yóò da oró èèyàn tí ló bá ti da oró èèyàn ó da oró wíwó ìgbà wọn wá ní ìjà òkú dání wọn bẹ̀rẹ̀ jẹ́ ìfọlẹ̀ nígbà هنالك ينفذون للموت والنور للقرار وكلكم صائد إلى التراب adéjọ gbogbo ní pátá ilé ìfẹ́ni ilé ìfẹ́ni ilé ìfẹ́ni ẹgbẹ́ àwọn mílíọ̀n tó pàtẹ́lẹ̀ bàbá yìí ilé yọ padà di títì lójú àwọn ọmọ ọjọ́ wáyé bílí rẹ̀ tó tó tó padà tó tiẹ̀ tó tó lára orí ilé wò bí kọ́ mọ̀ lẹ́nu tó nílé rẹ̀ wọ́n tó bá ti dàgbà lára orí ilé ìwọ tó ojú bì ní káwọn ọmọ ẹni káwọn ọ̀pọ̀ tí wọn ká kó òun lẹ́nu kọ́ ilé ìwé ìwé ìwé ńlá láyé tó lẹ́nu mílíọ̀nù ilé náà ní ilé náà ní atare kíkọ́ ilé ayé tí agbàgbé ìrìn àjò kíkọ́ ilé ìtàrí àìrúbìnrin ẹ̀kọ́ ìlú ọmọ bá ti parí skul àbí tẹ ọwọ́ ní tó ló lọ́wọ́ báyìí ayédájú ní kó fẹ́ra fẹ́ra rẹ̀ tó lùkú mọ́ra rẹ̀ rí àwọn òbí wa yọ ọjọ́ wọn wà á tó ní wọn wà á tó ní wà sórí àtọ̀ bó ti kó kọ́lé káàkiri tó ilé ìwé ni wọ́n fi lẹ̀ o àbáyé náà lórí àti jẹ́ kó tó ní ẹ̀kọ́ ó ti wá wọn fún mi tọ́lọ́ ń sáà náà ọmọ oúnjẹ yìí tó bá ti lè kú ìní wáyé ẹmọ yíwà kò fi ilẹ̀ pé dákùtù rí ọlọ́run bó ti wù kódà bí ìkẹ́ mi bá tún jẹ tí wọ́n ń gbé tó yàtọ̀ sí ilé bó bá kọ ilé ilé yìí wọ́n ti dàgbé rẹ̀ tọ́ náà ni mo gbé ìpìlẹ̀ báwọn fásitì àwọn ọmọ ìlú náà ní ìlú ìlú máa gbé mi náà kò ní sáńdà tó bá rí kìràkìtà kìràkìtà kìràkìtà ìdúró lè mú ó sì jọmọ náà ní òun fi dúró náà ní yorùbá sọ̀rọ̀ ní tó lágbára wọn ní ogún ọmọ òtọ́mọ ogún ọmọ òtọ́mọ olùpa wọn náà ló fún ọmọ kò ní ìlànà ó sì bá nǹkan lágbára àdúrà ní wàhálà wọn fún ọ ní bíkí kó lù wọn pa láàrin ọdún kan kò kan lọ ọmọ yẹn náà fẹ́ wá ní pàǹdẹ̀lẹ́wọ̀ léyìn náà fẹ́ kọ́ pàǹdẹ̀lẹ́wọ̀ tó gbogbo rẹ̀ náà wà kó lò kó nǹkan ọ̀rọ̀ ìlà tó ọ̀rọ̀ wà kó lò kó nǹkan ọ̀rọ̀ ìlà tó ọ̀rọ̀ gbogbo ní pátá ibùkẹ́ni ní náà ní inú ìyẹ̀ ẹgbẹ́ pẹ̀lú. tó tó bá di pé òfin ìrìnàjò ló bá kọ́ òfin ọmọ ní sáà òpin dúkìá táàmù ní náà tó kò ní sí náà yóò fi wá ní òkú tẹ́lẹ̀ tó gbà sí ara. Òbọ̀dọ̀ rẹ̀ hmm. sọ nípa àlùbọ̀lẹ́ ìlú Mòmíọ̀ nínú àwọn kèké pàtàkì tí wọ́n ní àdéhùn ìgbà kọjá. Pèsè àti ẹ̀sùn sọ náà wọ́n ń pa àwọn létí. Àwọn ọmọ sọ̀rọ̀ bá rẹ̀ káwọn èèyàn àlùwàlẹ́ ìlú Mòmíọ̀ gbọ́dọ̀ náà sọ nípa rẹ̀ nínú sọ́ọ̀tù ìbẹ́sẹ̀. كلا إنه كان لآياتنا عبيدا فاعبده صعودا وتخيل وقول الانتفاع نصر المجفر الواوي فإذا نصر في معروف فذلك يومئذ يوم عسير على الكافرين غير المسلمين اللهم ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنيت شهودا ومهدت له تمهيدا ثم يطلع كلا إنه كان لآياتنا عندا وبنين شهودا رحم الله لا عبدون بنين شهودا وما كنا كنا كنا لا لا تقولون lójú nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa ẹnu ọmọ tí mo ní láyé yìí bí wọ́n ti lágbára tó tí wọ́n ṣèyàn làwọn ọ̀rọ̀ náà sọ lóògbé àlùkìyà wọn làwọn akọ́nù ọ̀rọ̀ láti àwọn mọ̀lẹ́kà ti lẹ́nu ha táwọn tó ti ní òní gbogbo ìyàwó ló wà mọ̀lẹ́kà àwọn tó wà lórí rẹ̀ agbani rẹ̀ ìrìn àjò kó òun ní ìdíkò bá wúlé lórí gbogbo ìsòfì. Wọ́n lọ ní ní ti fún Nígbà tó sọ pé kàwé ní pápá wà ọ̀kẹ́ pápá làwọn aṣáájú àlẹ́ Àmọ̀lẹ́kà ọkùnrin أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقنوا دي بيانا ọlọ́run ni wà ní sọ fún tí mi ò bá pé kó ṣe làásà ìlú ọ̀tí ò mọ̀ sọ kí mò ń láwọ ọmọ fún ọ̀rẹ́ ìtajà àwọn ọ̀rẹ́ ìtàmọ́kàndínlógún tí ń sọ ilé ọdún ìlú ọlọ́run ìkan tó wọn ìgbáyà tí mo dákun ìlóòrùn ìpínlẹ̀ ọgọ́rùn-ún ẹgbẹ́ lórí gbáyà mi èrè ogún èrè ọgọ́rùn-ún ọdún ẹ̀dá lórí lórí gbáyà kan náà màláìkà tí ń tẹ́lú ní ẹkùn ìrọ̀sẹ́ tó ń pé èmi náà tó ń pé ní tẹ́lómi náà ọmọ náà ni yóò mọ ìwàwù láàrin mọ̀lẹ́bí tiwawu nínú fámìlì tiwawu láàrin ìlú ẹmọ sọ̀rọ̀ sí o ọmọ rẹ lówó lọ́wọ́ o bá tẹ sọ̀rọ̀ lẹ́yìn mi o <laughs> àmì lọmọ rẹ gbogbo ìlà ní ilé yìí o <laughs> wọn agbára táwọn ọmọ rẹ ní láyé tó fún ní àwọn ìgbẹ́ gbígbà ìgbà àwọn nǹkan tó wù ú fún un. أولئك أصحاب النار هم فيها خالدون مثل ما ينفقون فيه هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت أرض قوم ظلموا أنفسهم أهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون وما ظلمهم الله ولا olùwà wá sí àpẹẹrẹ gbogbo ìnáwó náírà àwọn àgbègbè tí wọ́n máa ló ṣe àyè láti fi pa kò fi wọn àwọn àgbègbè tí ẹ̀dá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá gbogbo agbára ni wọ́n ń ná tó fi wọn wọn kọ̀ ní nílẹ̀ ìlànà àwọn àgbẹ̀bí ọlọ́run òfin ní ìlú táwọn àgbẹ̀ ná ọlọ́run kò fún un wọn náà yẹn yàtọ̀ nígbà tí ó dẹ̀ jẹ́ sí àpẹẹrẹ yìí sí ní àwọn tó ń tó ní ojú

àfáàmà àmà ọmọ ìwọ́lá rẹ̀ ó wá kanú oko ó kánú oko atẹ́gùn yẹn ó lọ nú oko àwọn kan ní wọ́n dálẹ̀ ó sì parí. àgbẹ̀ tó ti dààmú pàá lọ́sàn-án ló kù sùn tó sọ owó lórí àwọn àpáwò. tọ̀dún wọ̀nyí atẹ́gùn lọ́kàn wáyé tútù ń bẹ lára rẹ̀ ó tún mú iná wá ó sì wọnú olóògùn owó rẹ̀ dànù bẹ́ẹ̀ ló ń gbogbo ìnáwó náà lọ sí ìṣèlú láti ta ní àwọn ọmọ yìí bá yẹ lẹ́rù láwọn ìsìláàmù ẹ̀rọ ń dára mùsùlùmí nìkan òfin ọjọ́ pàtàkì rẹ̀ ìsìláàmù náà ló lè parí láyé kọ́ọ̀tà ìṣẹ́jọ́ mùsùlùmí jẹ́ pẹ́ẹ́sì ìsìláàmù ẹni yìí ní ìsìláàmù ẹ̀sẹ̀ náà ló parí ìjọ bẹ́ẹ̀ ní ọmọ ìgbà tí lórí ilẹ̀ ìwé ọlọ́run tó káàdì káàdì ayé lẹ́yìn rẹ̀ ànábì ti dáhùn ilé ayé òní parọ́ ọ̀rọ̀ tí ìgbà tí òwá ti tó ìyẹn kí ọmọ tó mọ̀ sọ láì rà láì máa bá níjọ́ ọmọ náà káàdì ayé lẹ́yìn rẹ̀ àmọ́ tó ìyẹn ti bẹ ìrẹsẹ̀ mi ọ̀rọ̀ wọn kó oṣù láwọn tó ti wọn ní mọ́tò ní àwọn àpá àwọn ọmọ wọn láwọn ti pọ̀ jù ní mọ́tò òun forí ara rẹ̀ ń lẹ̀ rẹ̀ ọmọ ìgbà tí forí ara rẹ̀ yìí dípò ẹ̀jẹ̀ òkú kò sí èyí ni islam kò kan lọ́rùn islam kò kan lọ́rùn torí pé ìjọ́nà tó wà níjọ́ lọ́rùn kò gbé owó islam. àwọn ẹ̀dá ń bẹ ní ẹ̀rọ táwa tí wọ́n ń lọ́rùn wá. àmàlà ẹ̀ka ń lọ àwọn ẹ̀rọ tó ti lọ́rùn.

sẹ̀tùkúrán lọ́tọ́ mi ṣe bá ní wọ́n tún náà ní ìṣọ́rọ̀ ìṣọ́rọ̀ tó mi kó o sì sórí ilé mi kó mú mi parẹ́ láyé mi kó tún lè ní àkọsílẹ̀ ẹ̀rọ wọn lọ rọ̀ kí ẹni tó bá tẹ̀ ìsìlámù yóò parẹ́ láyé mi yóò parẹ́ yóò bẹ́ẹ̀ ìsìlámù tó

tó bá bá nílé rẹ̀ ọlọ́run bá ń jìbí ló bá wọ olùkóló pápá òkú náà ó ti mú wọn mẹ́rin agbára náà mú un wà láàárín náà tó sáré nínú ìyá ọkùnrin ọlọ́run ọlọ́run pàtó sí wọn ọlọ́run kò sí àkókò tuntun ọmọ ọgbọ́n làwọn ọmọ ọgbọ́n ọlọ́run kò wọ́n sí wọ́n láàárín àwọn ìgbà ọlọ́run wọn ṣùgbọ́n àwọn ọmọ sábà ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìgbà jáláwò ti parí ọlọ́run bẹ́ẹ̀ ti parí onímọ̀ sọ̀tà ìlànà ìlú tó bá ń gbé wa gbogbo ẹni bá ti ń sọ̀tà òfin ìfìhàn ọlọ́run tí ń sọ̀tà ìlànà tọ́lọ̀ fúnlánì ìfọ̀nsẹ́lá alágbòsí ń sọ pẹ̀lú ní ti ọlọ́run fún jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ayé méjìlá bá mi ká mú àwọn àǹfààní ìtọ́jú sí ìṣúbọ̀ àwọn ọ̀rẹ́ àti ìkàmù wa. ní ẹ̀yìn láti wọ́n ní tẹ̀sùn tí wọ́n ń lò ní tẹ̀sùn súnmọ́ ní ẹ̀kọ́ àkọ́kọ́ lápọ̀ nínú àwọn àyà kan yìí. أن إثبات السجود لله تعالى من واجبات الدين الحنيف ولم تعقل إلا في الصلاة التعبدية لذلك لا يحسب لأحد تعبدا إلا لله وحده ìjọsìn kápọ̀ báyìí ọlọ́run bá nìkan ṣe kò sí ẹ̀sìn kan nínú ẹ̀sìn àbí kò sí òfin kan nínú àwọn òfin tọ́lọ̀ tó àwọn ìlú ọlọ́run tó fara mọ́ a bá ń nínú òfin wípé wọ́n tẹ orí fún wọ́n tẹ orí fún yíṣù òun àti ìyàwó rẹ̀ àti àwọn bàtà rẹ̀ tí wọ́n jẹ́ gbẹ̀rẹ̀ bó ti sọ wípé ìyẹ́wà ẹ̀sùn àhádà àṣàrò ndọrọ bẹ̀rẹ̀ ndọrọ kọ́nọ̀rọ̀ ọ̀ráìkò ndọrọ ndọrọ ndọrọ ndọrọ ndọrọ inú òfin wa lẹ́yìn òfin kò sí òfin ẹ̀sùn náà wa bá ti ní sọlẹ̀ fáwọn àwọn ọba àwọn alágbára lẹ́nu táàmì ọdún ní ilé táàmì náà gbọ́dọ̀ yìí àbáwọn ọba ọmọ bí àná tó wà ní wọn gbẹmẹ kálẹ̀ ìní tó kù sí àyàfi ẹgbẹ́ bẹ́ẹ̀ fún tàbí ní pẹsọ a ilé ìwúrú jáyọ Ọlọ́run bá ní fẹẹ mo là ń gbẹ wọn lè tó tó gbà lọ́wọ́ yẹn gbogbo ẹni tẹ́ ń kórí balẹ̀ fún abẹ́rẹ́ náà tó kí ló padà kánú ọdún náà orí rẹ̀ tẹ́ ń kórí kẹ́lẹ́ ló padà. àwọn bàbá nìkan láti fún àìsí fẹ́ràn òní ìlú wọn. nínú àwọn ẹ̀kọ́ tó dára tó kọ́ nínú àwọn ayé ẹ̀sìn yìí àgbàdàjọ́ gbogbo ayé ẹ̀sìn lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀níyà ní ìfẹ́ ìmọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìdí àwọn òfin ìṣọ̀rọ̀ ọ̀gbà wò lè tọ́pọ̀ ń sọ̀kalẹ̀ nínú ọ̀sán á nínú ìrìn àwọn tí wọ́n dúró dé nínú ẹ̀sìn ni gbogbo àwọn ọ̀rọ̀ tó dúró dé lórí ọ̀sán ẹ̀sìn wọ́n bá ń ka náà tó máa ń rẹ̀ wá ibi ìròyìn ló ń pa ọ̀rọ̀ nínú ọ̀sán ẹ̀sìn àwọn èyí ta ọ̀rọ̀ nǹkan ọmọ wa rẹ̀ nù wọ́n máa ń tó kú ọ̀rọ̀ tóúnjẹ tóúnjẹ tóúnjẹ lọ́kùnrin tó ń bá wọn bá fún ọ nínú àwọn àyè wọn yẹn kí o tó bá sì dẹ́kọ̀ fẹ̀sì náà ní oúnjẹ pẹ̀lú òun sí wọn ní ilẹ̀ wa sábà rárá tó dẹ́kọ̀ mú òun sí ìrìn ìrìn sábà ní ìgbà ní ọdún ọkọ̀ lórí ṣùgbọ́n àwọn ènìyàn ní ọgbọ́n òun ni máa ka kọ̀rọ̀ ààrẹ kí ẹ̀ fún máa wùtú máa rẹ̀ ó sì máa lò ó. التعطيل الأمر بالمعروف والنهي عن المنكر والاتباع في الخيرات هو عقد الصلاح والإصلاح ká ẹ̀sábíṣì ìmọ̀ pàṣẹ dáadáa láwùjọ ká ẹ̀sábíṣì ìmọ̀ títí àgbéṣì tí ò dá ìtakò tí ò dá àti ìmọ̀ sáré tètè lọ́sídìí àwọn iṣẹ́ olóore eléyìí ní ìlẹ̀ bọ́lọ̀ fún yàn eléyìí ní ìlẹ̀ ìmọ̀ eléyìí ní ìlẹ̀ ọ̀nà àdúgbòjẹ ẹni tí ó gbé ìmọ̀ tètè tọ́jú dáadáa yóò gbé lọ́wọ́ ìtakùnso lè má jọ yóò gbé lọ́wọ́ kò wá ní kí sẹ́ ẹrẹ kan tọ́lọ̀ bá ní láṣẹ yóò mú báyìí nígbà kan tó lọ bẹ̀rẹ̀ nígbà tó lè ká nìyẹn. nínú àwọn àkọ́ni tó tó ní kọ́ nínú àwọn ẹ̀yà tó wọ̀nyí tàlẹ́ gbogbo bọ́ọ̀lù fàáyà àlùkùbàtò bọ́ọ̀lù náà ẹnu wọn àrí wọn ní ìtàkọ́ ọ̀rọ̀ ṣàkọ̀ṣàkọ̀ wa ọlọ́run ọba máa wọ́ọ̀lù ìwà yìí tí wọ́n ti kó náà ló ní wọ́n jùlọ nípa tó bẹ̀rù nípa àpá ìbẹ̀rù rẹ̀ ọlọ́run ẹ̀tọ́ bá lábẹ̀. ẹ̀ǹtẹ́ yẹn bá ṣe ń tẹ́ ẹ̀sìtẹ́ yẹn bá ṣe lẹ́sìn ìwà tí yẹn bá wù nípa ọ̀rọ̀ tí yẹn bá sọ lọ́rọ̀ òun náà ló fi ẹ̀sẹ̀ sọ fún yẹn. àtàlẹ́sìtọ́ àti àmúwáyé wọlé ọ̀rẹ́ فلا قابل كفا يوم القيامة إلا إذا أخذت العبودية قال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من عصى الله وقال من بالكلي من قال فاتح يقولنا آيات المؤمنين ويقول قال الله أخلنا كيف تقول أخلنا أيام إني كانوما لكي صدق قولنا بعيد بقول كنا قال الله أخلنا كيف إنه سبعين قدر lọ́pọ̀lọpọ̀ ọgbà ìṣòro àti ìbànújẹ́ fún jókòó kan ìdílé olówó kì í máa ń tún dání ilé káríta bẹ́ẹ̀ ìbànújẹ́ àyípadàbáyọ ọkàn ìkọ́kànsókè nígbà yìí kí wọ́n bá bá ń kó kalẹ̀ sọ́pọ̀lọpọ̀ ilé àwọn olówó kì í sí ilé káríta àti bí ohun tó bá ti tó ń mọ ìwádìí kí a ìwọ́ra yẹ ó mọ lórí ìmọ̀lọ́mọ́ bọ́lá fún wọn nígbà tó yẹ náà iná nípa àmọ̀tún ọlọ́run ọba hàn nígbà tó yẹ olùwà dídù mú fún yóò mú nípa tó bá lè fún. so abẹ́mọ̀ àti dúkìá ìṣòro ayé ìsìn náà ní sọ fún ìyàn náà lójú àwọn ìyá náà kò sí àǹfààní pẹ̀lú òkú fún un àti ìsìn bá ti sọ lọ́wọ́ sọ́rọ́ owó tó fún ti sọ lọ́wọ́ yóò tó lójú àti ìyá ọjọ́ títí kí ẹ ò ní wúlò tó ní wúlò ìlànà àtàwọn àtàkọ́lẹ̀ ní ìtẹ̀lé àtẹ̀tí bá pàdé ọlọ́run lọ́jọ́ náà lọ́wọ́ kan tó máa ẹni tó gbé mọ́ ní pàdé ọlọ́run tó gbé ní pàdé ọlọ́run kí ẹ wá nínú ẹ̀rọ ní pàdé ọlọ́run ó ní ó náà fẹ́ أن القدرة الاعتقادية منذ من خروج النار نعم القومية kèfèrí tó bá ti pé mú àti ọkàn wa ìfèrí yẹn wà ìmọ̀ ń sọ pé ìlú ìgbèrè tí wọn náà ń sọ ju ọ̀ràn yìí gbẹ̀rù bá ti pé àti ọkàn ti ẹ̀ ìgbà ọkàn wa ìfèrí tó sì kú lórí ẹ̀ أن كل إنسان قصد عن سبيل الله من معرفة الحق واتباع منهج الرسول صلى الله عليه وسلم وبال على صاحبه فصار الجزاء معنى مثلا nípa yìí onígbò gbogbo ìnáwó nára tí àwọn ènìyàn bá ná láti kọjú àwọn ènìyàn kó òjò ọ̀nà ọlọ́run láti ní ìjẹ́ káwọn ènìyàn tó tọ́ náà láti ní ìjẹ́ káwọn ènìyàn ìlànà méjì tọ́lọ́ ọ̀rọ̀ bá ń bẹ̀rẹ̀ sí wa. òṣù ní padà jẹ́kẹ́ tó lówó ìlú gbàgbé ìyá mi yóò wá di pé èyí tó ná lówó ẹ̀sán rẹ̀ náà ló bá wà èyí tó ná lówó tó gbogbo gbòdògbòdò rẹ̀ ló dà bí ìdáhùn sí ní nínú inú wà bí ìdáhùn sí ní gbogbo tó bá ti ń sùn kó máa wo àwọn wo àdúgbò gbogbo gbogbo rẹ̀ ti ń

wà á tún ní kí n dojú ìjà ọlọ́run tó nínú ọlọ́run. nígbà tí yìí bẹ́ẹ̀ má sì wá ní owó yẹn lójú ọ̀nà ọlọ́run tó fi pupa tí ìlànà tó ṣe ọlọ́run ló wá fún wa á ó lọ kó ojú rẹ̀ o. ìlànà ìjọba lè ní ìlà àná ẹ̀dá ò máa ń dọ̀kan irú iṣẹ́ tó ṣe ní. ìrẹsì ìgbà mi kọ́kà owó ẹ̀kọ́ ẹ̀já mi èèyàn tẹ́ gbà ló sábà àkówó ẹ̀kọ́ rẹ̀ lò dáadáa èèyàn tẹ́ gbà ló sábà àkówó ẹ̀kọ́ rẹ̀ lò rere ọmọ ìlànà tó ń lọ́wọ́ lẹ́yìn bó ṣe ti kọ́ ní lágbára èèyàn máa ń bá takùlànà lẹ́yìn kú bàjẹ́ gbogbo wọn tuntun láyé ṣe ti gbà láàmú láyé fi jẹ́ káwọn èèyàn fẹ́ràn ìṣẹ̀lẹ̀ wa fi àwọn èèyàn wá fi ràn ìṣẹ̀lẹ̀ wa fi tẹ́sán náà bá tó lórí wọn bá pẹ̀lú àwọn ọmọ ọ̀sán alá mọ́tà ìgbà ọkùnrin tí ó máa ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ lọ́n tó sì máa tẹ̀lé lọ́dá ìgbà àgbàmọ́ سبحانك الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك